said laja dey. wetin wan happen wetin happen wetin you wan do tell me wetin you wan do. stella tí mo ní kò fún mi sílẹ̀. kí ló fẹ́ ṣẹlẹ̀ wọ́n lè kí n ṣe é fún ọ. níbo ẹ̀ ṣe fẹ́ máa nà ọ́ ni. ẹ ṣọlá ẹ dá sí i. ta ni mò ń wò yìí àwọn bàbá ẹ àlàáfíà ṣe ah, ah, kí ló ṣe rèé. mọ́mì dájú ìmọ̀lódà àmọ̀lẹ́ lọ. àárín àjò ni ó. à ń ṣe husband and wife lọ àbí àbí ṣé kò dáa. <laughs> ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. mọ́mì dádì mo ní surprise kékeré kan fún yín ẹ má bínú pò kéré. ọ̀rá góòdù wà fún yẹ. Mm, mm, mm, dádì mọ́mì ẹ gbà mọ́ ẹ sálárì àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbà nìyẹn ni mo ní kí o mú wálé fún yín. ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. owó oṣù tó kọ́kọ́ gbà ń bẹ̀. bẹ́ẹ̀ni. o mú wá fèmí àti bàbá ẹ̀ pé káwa náà jẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni. oúnjẹ ọmọ ni à ń jẹ ọmọ náà nìyẹn <laughs> oúnjẹ ọmọ ni kò ní pa wá lórí. àmì àmì àmì. ọlọ́run mà ṣe o bàbá tó dáa ṣé ìwọ náà rí báyìí nígbà tí èmi àti bàbá ẹ̀ sọ wípé èyí tó fi máa jókòó sílé tó ń retí àti wọ iléèwé kúkú kọ́ máa lọ fìyẹn ṣiṣẹ́ kó tiẹ̀ máa rí nǹkan kan tùjọ ṣé o rí báyìí ah, ah owó náà ni ó yá wa gbà mo fún bàbá. bó o ṣe ah. bẹ̀rẹ̀ sí í gbà yìí a mọ ẹ lọ́wọ́ ah, àwa máa pinnu ẹ o ó ṣe ọmọdé ti dáadọ́ ká jẹ́ lágbára ọlọ́run bó o ṣe bẹ̀rẹ̀ sí í gbà yìí wàá gba ìtújú eléyìí lọ wàá tó fi ṣoríire. àmín àmín. mo ní ṣé mo jẹ̀bi ni kí n sọ fọmọ mi pé wọ́n ké lọ́ọ́ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ní the time tí ẹ máa fi ṣe admission tẹ́ máa fi wọlé tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ náà ó wá kó owó wá inú mi dẹ̀ ń dùn pé yes mo ti bẹ̀rẹ̀ sí jẹun ọmọ ọmọ mi fún mi lówó mo dẹ̀ máa jẹ́ lọ continuously àṣẹrọ́ ni ṣé mo jẹ̀bi wípé ó ń kún fún fún mi mo dẹ̀ ń gbà àṣọ ọmọ mi ti lọ join bad gang níbi tó lọ sọ fún mi ṣé kí n lọ gba owó ẹ̀ lẹ́nu pòsíṣàn mi ò ní lọ o èmi ò ní lọ o. ṣé bí lẹ ṣe fẹ́ take up matter yìí kò ní pè gbogbo wa o ṣé níbi tẹ ẹran ọmọlẹ náà ọlọ́run ló mọ ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ o tẹ bọ́dọ̀ ní kó rìn kó jì ṣáájú ibi jẹ́ẹ̀lì tẹlifísì bọ̀dá mi tó bá pẹ́ lọ́nà jù bẹ́ẹ̀ lọ wá borí ẹ̀jẹ̀ wọ́n á dorí ẹ̀rú kó tó padà ṣé ní gbogbo àtúnṣe tó yẹ ká bẹ̀rẹ̀ sí ní tètè túnṣe sí i àdírí túnṣe o ẹ̀ mọ̀ wípé ibi tó wà yẹn bọ̀dá mi bàtí táà tó bá máa fi pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ti dorí ẹ̀rú wọ́n á ti borí ẹ̀jẹ̀ ayé àti bàjẹ́ kó tó dé kò wá níwà dọ́gbẹ́ǹtì kankan bọ́tẹ́ bá sì mú padà wá sí bọ̀dá mi àwọn bá ṣe máa fọgbọ́ gbọ́ àbá ṣe máa ṣoríṣiríṣi torí àpò àbàṣọ àgbọ̀. níwáyé ohun tó o mọ̀ pọ̀ ju tó o mọ̀ lọ ohun tí ò yẹ pọ̀ ju tó yẹ ọ lọ ó lè mọ ohun tí mò ń sọ sí ẹni mò ń sọ̀rọ̀ yìí èmi ni bàbá tóbi lọ́mọ mo mọ mo mọ̀ sùn bọ̀ dáadáa níjẹrin bì níjẹrin bì ìtìsùn bọ̀ ṣe ń rọ́ọ̀sì. Bàbẹ́. tí olórí kúkú ọmọ yín tó ṣe fọ́gò mọ́ àbúrò mi lórí. Ṣé kiri? Èrò ni wọ́n. Lórí ìsọ̀njọ́ ṣé mo wọn sọ̀rọ̀ ló ṣe eré ni? Ọmọ mi o. Ọmọ ẹ bí mi ni ṣé ẹ tún bí mi ni. àwa ọ̀rọ̀ ẹ pọ̀ ọ̀rọ̀ ẹ pọ̀. Ah, abájọ bó ṣe wọlé yẹn náà mú fura dání. sùn bọ̀ ń bọ̀ báwo yà. àlàyé ẹ láyé kí ló dé tó fi ṣọmọ lọ́mọ báyìí o. bàbá ẹ má dá lóúnjẹ rẹ o tẹ ẹni o gbé mi sí mẹrẹ ṣe kí mẹrẹ jẹ ojú ẹ. ṣé gbọ́dọ̀ tó tọ́. o jẹ ojú ẹ. ìwọ torí wọ́n mọ̀ yìí ṣé mò ń sọ fún ẹ wọ́n mọ̀ yìí ó máa dáràn ọjọ́ kan bí mo ṣe ń sọ fún ẹ yìí madam ẹ wò ẹ wò ẹ wò ẹ gbọ́mọ yẹn lọ sọ́sibítù ẹ̀jẹ̀ yìí ti pọ̀ jù ṣe gbọ́. kí ni ẹni ò ní hospital kankan tí mo gbé ọmọ lọ́mọ lọ. no no no no no no that is not the solution the solution ni pé kẹ́ ẹ kọ́kọ́ gbọ́mọ yìí lọ kàn treat ẹ̀ gbogbo iye tó wọ̀ yẹn bá jẹ́ màá san màá san lápò ara mi. ẹ wọ àtòkù àtàrà yìí ẹ mú wọn dẹ fún yín kẹ lọ pa kẹtùbọ pa ọ gbọ́dọ̀ kú òǹbí o tó bá kú òǹbí rẹ wọn òkú méjì àbọ̀ lòun lẹ. ẹ bẹ jẹ́ kí kò sọ fún mi ẹ̀rí ọ̀wọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ sàkóso bí ọ̀ sàkóso bí ọ̀. àmàdà tó jẹ́ òkú. irọ́ ni o bọ̀dá mi irọ́ ni ah that is very bad that is very bad ọ̀tẹ̀ ẹ̀rù bọ̀dá mi ṣe rí síbẹ̀síbẹ̀ mọ́ ẹ̀yin àgbà náà lè sọ bá ní lọ́mọ burúkú fẹ́ kù pàjẹ́ amúnigún ni ọmọ òun lọ́mọ yìí o ó ti wá mú gbogbo wa gúnra wa o ó ti wá ń gún tí ò yẹ kó gún àtún ní ìwò náà ni o àní fílẹ̀ ni o bọ̀dá mi ṣẹ́ni tẹ́ bá fi sílẹ̀ bọ̀dá mi òkè mélòó ni lọ́wọ́ yín mélòó lẹ́bí bọ̀dá mi ọ̀la yín nìyẹn tá a bá dẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ní tọ́la yín ṣe bọ̀dá mi at the end of the day kí ló fẹ́ já sí àní wòràn bó jẹ́ kọjọ́ ọ̀nà àdúrà ni bó jẹ́ ilé aláàfáà ni bọ̀dá mi ẹ jẹ́ ká tètè wá kọ̀kọ́ fi ṣe kọ̀kọ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní falẹ̀ mọ́ ọ̀rọ̀ yìí ti kọjá èmi ò mọ̀ pé ó ti kọjá àdánwò kódà mi ò mọ̀ pọ̀rọ̀ ẹ̀ ti le tó yìí kálẹ̀ mi mọ̀ ìpè ti wọ ó ti dá gbádá sí lọ́rùn ni bọ̀dá mi màá ti wá nǹkan ṣe tipẹ́tipẹ́ èmi ò mọ̀ ti wá gbádá fún bọ̀dá mi má jẹ àwò ẹ má lọ bẹ̀ náà ni mo fọ́ lọ́ọ̀bà bẹ́ẹ̀. ẹ wo àwọn òwe burúkú tẹ máa ń pa nìyẹn mo ti mọ̀ pé ẹ máa pòwe burúkú yẹn tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí ẹ máa fọwọ́ ra ẹ máa ẹ máa pòwe ẹ máa merry go ẹ máa wá pòwe yẹn wo jẹ́ sọ fún yín wá ní mí ìrìnlẹ̀ o tó bá máa di mọ́dúrà kó di mọ́dúrà síbẹ̀ tó máa di amrọ̀bà kó di amrọ̀bà síbẹ̀ tó bá máa pa síbẹ̀ let them kill her there mí ìrìnlẹ̀ o. àbọ̀dá ẹ̀kọ́ sọ̀rọ̀ báyìí ni a ah, ní fi sílẹ̀ lókè. ó máa yà ẹ́ ó máa tètè tókè. kò bá ní sùúrù kílẹ̀ ṣú díẹ̀ kó tó dé ẹni tí fẹ́ẹ́ wá kọ́ wa ti wá ó ti lọ tiẹ̀ ah, ah. ó ti lọ bíi ti báwo ṣìkẹ́mi ṣé bí mọ́tò ẹ̀ nílé náà ọ̀kadà ló gbé lọ mọ́tò ti bàjẹ́ ó máa gbé mẹkáníìkì wá kó wá tún ṣe létà ni. ìwọ gan-an nígbà tó pé nǹkan fún wa ní twelve Two ball after six ilẹ̀ ti ṣojú ìyá ó ti lọ. Ah, kí ni mo ń ṣe báyìí. ìwọ ọ̀rẹ́ mi ẹ ṣàmọ̀ pé mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ipe grandpa mi ò nífẹ̀ẹ́ sí kí n kàwé rárá àti rárá ewé àtẹ̀bù tá à ń gún kiri ẹ̀yẹn nìkan ló ní kí n fèsì squarely èmi ni mo ṣáà ń ṣagídí pé kì í máa kàwé máa kàwé in fact mo fẹ́ kí n jáde lónìí gan mo fagídí jáde mọ́ wọn lọ́wọ́ ni àwọn ló dá wọn dúró kí la máa ṣe báyìí lórí èdè fẹ́mi sílẹ̀. ẹnìwé ohun kan tó ṣẹlẹ̀ báyìí ṣolúṣẹ́ tó kọ wà èmi ti láì di ẹ̀. ah o ṣe ọ̀rẹ́ níbi ajá wọlé. bó o jọ ní ṣòjọ ẹ̀yẹ dúró dè wá láti bí wọ́n náà wà ó ní ká máa lọ. pàtúrò ti tẹ́ẹ̀mù tẹ́ẹ̀mù kọ tẹ́ẹ̀mù tẹ́ẹ̀mù. ṣìkẹ́mi kò dáa bó ṣe ń ṣe yìí o ṣìkẹ́mi. chief sùúrù rẹ máa ma ṣe yìí ṣe rá àwọn ọmọ ọ̀sìn ilé sórí ìlọ̀rọ̀ wọn gbà àìmọye orí wọn bí báyìí tá a ti rí dáadáa tẹ́lá sì wọ́n máa bá wọn sọ̀rọ̀ mo mọ̀ pé àwọn náà máa change lágbára ọlọ́run wọn máa change. èmi tí ò bá jẹ́ àwọn tó ń bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pressure tó wà lórí mi mo ti ní bí ìní bí ìlú wa kú sí ẹ kẹ pa kẹyìn bọ́ pa mi ò mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ mọ̀ kankan pa ẹ̀ irú eléyìí tó fẹ́ pa mí. chief ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe sọ̀rọ̀ mi àwọn náà ti rí nǹkan tí yóò yẹ ọmọ kan ọ̀nà máa change àbí chief wọn máa change a máa release nǹkan nísìn. wọn àbí máa release ẹ ọmọ mi lélẹyìí eléyìí nìkan lọmọ mi mi máa eléyìí rí àbí mo mọ yín rí. Ah, ẹ máa wá ẹ máa yé. Ah. bàbá ẹ bá jẹjú ayé náà ṣẹfẹ lè mọ̀ wá ni bọtẹ bá lè mọ̀ wá ẹ jẹ fún yín ní tọrọ introduction ṣẹfẹ mọ̀ ni ẹ eh, ṣẹfẹ gbọ́ èmi nìgbẹ́ la tó ń ṣẹ́rù bá fún un ẹ̀wọ̀n gbà ìjọba gari gan la sọ ó pọ̀ ní ẹ máa gbọ́ ṣé ọmọ gidi ló ń sọ̀rọ̀ bọ́jẹ́ sọ̀rọ̀ ṣé wọ́n gé ẹ nímú ni àbí ìwọ ló gé yàn àbọ̀ gé ẹ nímú jẹ. ẹ gbójú bàjá ọmọ tèmi nìkan ni máa ṣàìfù Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọdé bá pe kú àdájẹ́ tó bá pẹ ìyá dàjẹ ìjọ tó bá pààrọ̀ gidigba wọn níṣe ló máa gbé tọ́ àwọn òbí ẹ̀ lọ òbí tí ọmọ tèmi ti gbé tiẹ̀ padà sọ́dọ̀ òbí káwọn náà gbé tiwọn káwọn ilé wọn gbé tiwọn kọ́ gbé padà lọ sọ́dọ̀ òbí wọn mi ò lè sáyìn fún wọn ẹ jẹ́ kí mi sáyìn fún ilé eléyìí gan tí wọ́n fẹ́ sáyìn fún mo rọ́jú ni o. n bọ àwọn pẹrẹntì tí ń kọ. àbẹ́ mi <laughs> èmi ti sá lé tipẹ́ láti eighty seven oh ti wà lórí ọwọ́ mi. tó ẹ jà ẹ jẹ́ kí n jà yín jẹ́rí àbẹ́kì ó ti lọ ra ata dígbẹ́dígbẹ́ ìyá ti ra ata ó ti ra ata ó ti ra ata. bí iṣẹ́ òun òun ní ìranù. ọ́fíìsà. yes ma. wọ́n dá wọn padà sínú iṣẹ́. ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe jọ́dá time o ṣe àpẹ́ ní parent move. Uh -uh ìyá yìí ẹ má ṣe báyìí nà ẹ má jẹjú ayé ẹ má dá wa padà ẹ yẹ káwọn wa bọ́ ọ̀tà kí ló ṣẹlẹ̀ yà wá a bá wọn sọ̀rọ̀ náà èjì bẹ́ẹ̀ lọ bá wọn ẹ má lọ ẹ má ṣe báyìí nà ọ́fíìsà bàbá ẹ má jòjú ayé ẹ má ṣe báyìí ọ́fíìsà yé yé yé ọ́fíìsà ẹ má ṣe báyìí ẹ má jòjú ayé ẹ má jòjú ayé ẹ má ṣe báyìí nà ọ́fíìsà kí ló dé náà wọ́n ṣe pé kò má bá wàhálà kiri fún ẹni Ah! wọ́n bí sọ́mi mẹ́ja ni ó fẹ́ pa wánú lẹ́yìn ni kí ni wàá lè ṣe pọ̀ tó yìí ìwọ ọmọ tá a bí níbi mìíràn tá a bí eré tó ló ń tún rẹ̀ bí ìwọ ta tó ń sùn bọ̀ lù lẹ́yìn tó ń sọ rẹ̀ ní stélẹ́sì nígboro tó wọ́n ń ṣe stélẹ́sì stélẹ́sì kiri bàbá ìwádìí tó ń lọ gbà ẹ́ ní police station lẹ́ni police station lọ́la kí ni wàá lẹ̀ náà ó fẹ́ pa rẹ̀ ni ẹ́ ládùúrò orúkọ tí bàbá ẹ̀ ní nínú ìlú yìí ládùúrò owó tí bàbá ẹ̀ ní à ń sọ fún ẹ wípé kí wọn náà lè wúlò fúnra ẹ ní bó ìdẹ̀ṣẹ̀ ní wúlò fún rẹ àwa ò ní gbà fún ẹ ibi tó ti ń bọ̀ lọ́hùn yẹn tó ń lọ ṣe ìranù yẹn ò padà síbẹ̀ mọ́ tó ń sílẹ̀sì yẹn bẹ́ẹ̀ ni gbogbo ibi tó ti lọ jẹ́ sílẹ̀sì yẹn ò padà síbẹ̀ mọ́ wàá jókòó sínú ilé tí ilé ìwé ẹ̀ máa fi pọ̀ sí ni tí ilé ìwé ẹ̀ bá pọ̀ sí kó máa lọ ohun tá a bá ní a máa fún ẹ jẹ aláàfún ẹ ló ń jẹ adíkìwọ̀ náà lè máa fa kó máa fọwọ́ ẹ̀ ka tọ́lọ́kọ́bọ̀ kó lè jẹ́ èèyàn kó wúlò ọmúnu olọ́mú gbogbo rẹ̀ wọ́n wojú mi irun yìí màá mo fẹ́ fàdọ́ ni tó máa pé mọ́là tó máa dùn mi ò fẹ́ rí yìí mi ò fẹ́ yìí mọ́ mi ò fẹ́ rí mọ́ mi ò fẹ́ rí mọ́. bọ́lá owó ọ̀gbẹ́ aláàbò iná kí ni wọ́ọ̀. ìwé ń bá káàbọ̀ aláàbò ni. ajọ wa ní iléèwé ni mò ń kọ́ níwèé ní sà ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ wo ìwọ́rí tó wé mi wálé rí mo rò pé búrẹ́dì àti kinní ẹlẹ́rìn dòdò lọ́ọ́ bá wọn tọ̀tọ̀ sáláwọ̀ tó ṣe rí dọ́bọ̀rọ̀ ọ̀yẹ̀yẹ̀yẹ̀yẹ̀ kò gbọ́dé ọ̀wá gbé ní ilé títù. kejì àbọ̀mọ àlè náà ni mo ní ògbóde ọ̀lẹ́rẹ̀ àǹkùsù lọ́la ilé o kódà ẹ ṣeun. ọwọ́ akíkún ojú mi o mo lọ kàwé ìwé ìwé ìyàtọ̀ nǹkan rí ṣé mo ní èmi ṣe tó ṣe ni èyí tó ẹ tó jogún yìí náà ṣé kò tó ẹ kò tó ẹ ṣe ohun tó fẹ́ ṣe ní ayé ni àbí gbogbo èyí tá à ń kójọ èyí tá a la fẹ́ ṣe fún ọ kàwé àṣègùn tí mò ń ṣe ni wọ́n fẹ́ fi lé ọ lọ́wọ́ òun ló sì máa ṣe. dadi ṣé ní gbogbo àlàyé tẹ̀ ń ṣe fún mi látijọ́ òun ló yé mi àmọ́ mo fẹ́ kí tọ̀dọ̀ mi náà yé yín gbogbo àwọn ẹgbẹ́ mi ló ń kàwé báwo ni mo ṣe wá fẹ́ sọ wípé tèmi jẹ́ ọmọ kékeré ara mi kí má lè kàwé kí má ní mọ̀ kankan kí má ní mọ òjìnlẹ̀ kankan adédì kò dà bẹ́ẹ̀. ẹ ọtọ ọtọ ọba ṣàṣègùn ọ lè kàwé ọ sọ fún mi pé ọ ṣàṣègùn nígbà ọba ṣe tèmi ìwé tó kà tó bá jẹ́ pé ó fi ṣe ó fi rin àṣègùn lọ́wọ́ mo lè gbà àmọ́ láì fi rin àṣègùn lọ́wọ́. ó dà ó dà ó dà ó dà mo ti gbọ́ ṣe ti gbọ́ mo ń ṣèlérí fún yín pé iṣẹ́ ìṣègùn yìí màá ṣe àmọ́ mo fẹ́ kẹ́ fún mi láyè kí n fi ìwé kún bẹ́ẹ̀ ni ẹ gbé gbogbo àwọn tá à ń gbọ́ pẹ̀lú wọn káàkiri orí rédíò orí tv lẹ́nu ọjọ́ mẹ́ta nítorí pé wọ́n fìwé kún nítorí ẹ̀ lọ ṣe ń lè gbéṣẹ́ wọn lárugẹ bẹ́ẹ̀ tó fi dolókìkí tó fi dolówó tó dolówó. now you are talking lórí ńgbọ́ sọ̀rọ̀ yìí ọ̀sọ̀ sọ̀rọ̀ sójú ọ̀nà ọkàn mi ṣe balẹ̀ ẹ̀wọ́ náà fẹ́ ṣe bí sulé abiola nù àbí ọ̀fẹ́ polówó bìtà àti yẹ́rẹ́sàkúrò ọ̀dà àwa náà sọ ọ́ ló kọ́ a pè ní kéjì bìtà kéjì bìtà ni yóò máa jẹ tẹ dáná. oúnjẹ yìí ti rẹ́ẹ̀dì bàbá mi ẹ jẹ́ kí sáyé lọ gbé wa. sáyọ̀ rẹ̀ sáyọ̀ rẹ̀ ń bẹ̀. Stay there, sit down. Stay there, sit down. Stay there, sit down. Stay there, sit down ẹ eh, kí ló ní wọ́n ń pè bóyá wọ́n ní sùnbọ̀ sùnbọ̀ ni mo fẹ́ rí. sùnbọ̀ ọmọ ọmọ gàtí mi ni stainless ṣé yẹ sọ ní stainless ṣé wọ́n ń gbé òun jẹ́ stainless. wo jẹ́ àṣà kíníkọ̀ fẹ́ mi ò ráyè gbogbo ìranù tó ń bá mi ṣe yìí o ṣó ti gbọ́ ìyá stainless ni mo fẹ́ rí àbíkẹ́ kí rí stainless kí n rí stainless kó máa gba owó lọ́wọ́ ọlọ́pọ̀ tí mo wọ́n ọ̀rọ̀ mi tó tó dẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀. <laughs> àdìrọ́pọ̀ Ah! mo yà wò yín náà pé àti lọ́pọ̀ yìí tí mo mọ̀ náà ni mo tún wá òkè àbúyé lè jẹ́ pé bóyá irú yín tọ́lọ́ ń dásáyé pé bóyá ẹ pọ̀ ní àṣẹ́yìn kankan náà ni ẹ̀rọ náà ṣé ẹ ṣe òdì náà ni. èmi bá tí mò ń lọ ló gbowó lọ́wọ́ mi tó lóun fẹ́ lò. olóhùn fẹ́ lò ló ṣe gbà lọ́wọ́ yín tí wọ́n mọ̀ ẹ ṣe wà lára yín ẹ ṣe máa ń kẹ́bẹ̀ ṣe ń kẹ́yìn náà ẹ bí bí dá gbogbo ohun tó ń ṣe yóò tì mí lọ́rùn. ohun tó tí fẹ́ kọ́ ṣe fún mi pé wá ní ilé pè stainless fún mi bí o rí stainless kò pè já stainless fún mi ìkú fẹ́ nìyẹn. ẹ lè rí stainless torí stainless ò sí nílé ìyá stainless ọ̀ ń sùn. mi ò rí ìyá stainless. ẹ lè rí wọn jí wọn. mo ní mo fẹ́ rí. ọ lè dáhùn tó bá ti wà lójú wọn kì í jí. stainless àbí ìjọba bọ́ sábà yìí sìn. ẹ lè rí wọn. mọ́mí stainless àwọn ló ń pariwo yẹn kí ló ṣẹlẹ̀. wọ́n ọ́ dé ìdarí ọ́ bẹ̀rẹ̀ ọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí bá kàkọ́. wọ́n sì máa ń pọ̀jù òkòlú òkòlú ọ̀jẹ̀. ẹ ẹ jọ sùn bóun fẹ́ wá sùn yìí o. ọ̀pọ̀ kí ló ṣe fún yín. kí ṣe ni mo wá yìí ṣe tó wulẹ̀ ìgbà owó lọ́wọ́ ẹ̀. ó gba owó lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni ó gba lọ́wọ́ ẹ̀. Hmm, lọ abirú ayé wo ni mo tiẹ̀ wáyé kí ló ń ṣe ọmọ sùn bọ̀ yìí ẹ kí ló fẹ́ fowó lówó ṣe kí ló fẹ́ fowó ṣe kí ló fẹ́ lówó fún ẹ tí ò rí mú nú ilé ẹ ìlú ló gbà. Ah, ẹ wọ ẹ ṣe one thousand naira ni mo lè fẹ́ fi dájọ́ lẹ́yìn. ṣé one thousand òpònú òpònú òpònú òpònú. àwọn ọmọ ariwo ní abẹ́tẹ̀ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. sórí ah, ah. ìwọ tó ń pè ní stainless ìwọ tó ń pè ní stainless ṣó ara ẹ ṣó ara ẹ fún mi tó ti gbé kó ṣó ara ẹ gidi má tún gbọ́ lọ́wọ́ ọmọ mi náà. àwọn igọ́ ni mo lè gbé lẹ́yìn náà lè fi ṣe kíni lè fi ṣe fàájì ń tèmi. ẹ jẹ́ bọ́ tàrí ìsìnkì tó ń ná ajá mi sí yín ní sísọ gbóyin ó yẹ ìta alágbẹ̀yìn. amen kí ni nǹkan tó ń ṣe ẹ lọ́nà kí ni wàhálà ẹnu tó kí ni wàhálà ìjókòó tó lọ fà fún ọdẹ ìjókòó ara ẹ jẹ ẹ àjọkò jẹ ni kì í jẹ̀bi ẹjọ́ ìwọ lẹni wọn lánàá bí ẹkọ àpọkọ jẹ kí ló dé náà ìwọ mọ ìṣú ààrẹ o ṣú ààrẹ o ọdẹ fúnrí ààrẹ pamọ́ ó lọ ọmọ irú eléyìí lọ gbowó lọ́wọ́ ẹ láti fi ṣe kiri fi ṣe fàájì ni nà mọ́ owó láwọn ẹ̀rẹ́ fi ṣe fàájì. ìwọ lọ́wọ́ tó lè múnú lé tó lè fi wọ́n ké mo gbà lọ́wọ́ ẹ̀ náà wá fẹ́ fún two k ẹ̀yin lẹ́yìn bá àwọn jẹ́ ìrànmí òfẹ́ yẹn o. orí ẹ̀ ti dàrú ni pẹ̀lú bó ṣe mú mi lọ́wọ́ dání yẹn òrìṣẹ́ ẹ̀ rí ọmọ lásán èkejì ajá mo fẹ́ fún wọn lówó ó mú mi lọ́wọ́ dání ẹgbà ti ní ẹ má bínú tó lọ. ẹ bá mi kìlọ̀ fún ọ ẹ bá mi kìlọ̀ fún gidigidi gan kó má tún ṣe irú ẹ̀ fọmọ mi mọ́ o kó má tún ṣe irú ẹ̀ fọmọ mi mọ́ o. ó dà ẹ kó lè lọ ìdàgbà two ó pọ̀ oníranù ọ̀pọ̀lọ́ ṣígẹ́tì. wọ́n mo ṣe máa gbowó mi o wọ́n kẹ́ ẹ máa gbà. lọ gbowó bàbá la bàbá ẹ lọ́wọ́ wọn ìwọ oníranù yìí aláìní tìjú yìí. àwọn ọlọ́pọ̀ ẹ pẹ̀lẹ́ ìwọ nìkan lé ní gbogbo àdúgbò ìwọ lẹ́yìn wọn lánàá bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ́ ọmọ máa ṣe wọ́n wọ̀n kọ́tọ̀kọ́tọ̀ rádaràdà bí ọmọ tí wọ́n bí nílé tí wọ́n tọ́kọ́. Ah, kọjá wọlé. mo ní kó kọjá wọlé máa ń sọ ẹ̀fọ̀ sí o kí ló dé. ẹ̀rọ ọ̀rọ̀ má ti fún wọn lówó kí lọ́ fún wọn lówó fún. àwọn ọmọ níbi ibà ibà ibà ibà. kí ló dé kí ló dé kí ló dé kí ló dé nígbà táwọn èèyàn bọ́ àjọ sọ̀rọ̀ yẹn tó bá yọ̀ bọ́n tó bá sún lórí. ìgbọ́ ẹgbà mi gbọ́ kẹ̀ ẹgbà mi. Bọ́lá ẹgbà mi. Ah, ó ní àwọn kan bí wọ́n fi ìbọn wọ́n fi lé ń bọ̀. Hmm, kí ló sọ pé ó da òun àtàwọn tó yọ̀bọ sí kí ló sọ pé ó da òun pọ̀. èmi ò mọ. o ò lè mọ sórí pé tí mò ń sọ rè ń tí mò ń sọ rè ọlọ́mọ jẹ́ kó mọ ipa ẹ o ọlọ́pàá ya ṣe kìíní kan fún mi sí lọ́pọ̀ ìjáde sí kó padà sọ́dọ̀ àwọn tí wọ́n fi bọ̀ lé kọ́jọ lọ yanjú tó wà láàrin. Ah, ah, kí wọ́n wá pa ọmọ tẹ̀mí. kàn yín níbọn màá lọ pè fún ara mi. Ah, kíni. kíni kíni ọlọ́mọ ìjọba ìjọba àgbà ẹ̀mí kíni tí ò bá jẹ́ pé ìjọba ò fàyè lẹ̀ fún èèyàn láti fúnra rẹ̀ ṣèdájọ́ lọ́wọ́ ara ẹ̀ tí ò bá jẹ́ pé irú ẹni tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé wọ́n á arrest ẹ̀ wọ́n á charge ẹ̀ sí kóòtù fún ara mi ní ìbá ti fọwọ́ ara mi pa ṣùgbọ́dà. kò ah! ṣe ha kí ló ń ṣe ha fún fún ṣé fẹ́ sọ fún mi pé mọ̀ pé wàhálà sùn ló pa ìyá ẹ̀ ṣé ọmọ ìpínlẹ̀ wàhálà bọ̀ ló pàyà ẹ̀ ni ẹ̀ẹ́n òun ṣe aha aha náà ni gbogbo tí mò sọ ló ń ṣe ṣé kí wọ́n fààyè lẹ́ẹ̀kópa èmi mo ṣé kí n fààyè ẹ̀ lẹ́ẹ̀kópa èmi nítorí bẹ́ẹ̀ máa lè dànù kúrò lé mi yes bí tó bá wọn kó gbà anywhere kó kúrò lé mi mi ò lè fààyè ẹ̀ lẹ́ẹ̀kọ́ ọmọkọ̀ọ́ ọmọkọ̀ọ́ wá ṣe mí léṣe ṣùgbọ́n lórí wípé ẹ máa lé dànù yẹn ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ṣe máa lé sòńbọ̀ dànù ṣé ẹ ti gbàgbé obìnrin ni sòńbọ̀ ni. àtọ́bájọ́ obìnrin yín kọ́. ọkọ ẹ lè lé sòńbọ̀ dànù because tẹ́bá lẹ́nu dànù nísìnyìí ẹ ẹ mẹ́bi tẹ́ máa lé sòńbọ̀ lọ àwọn ah, mẹ́bi tó ń lọ́ọ̀ máa gbà tó bá lọ sí ibi tí ò dáa ó ṣeé ṣe kó tún lọ kó ẹgbẹ́ tí ò dáa ẹgbẹ́ tó tún burú ju ìwà tó ń kù lọ́wọ́lọ́wọ́ yìí. kódà ó lọ kó kó mú wọn kó mú wọn kó jù sẹ́wọ̀n kó pa dànù ṣé ṣé yẹn ò dáa ju pé kó borúkọ mi jẹ́ tàbí kó pa ẹ̀mí fúnra mi. àyẹ̀wò ah, dáa ọkùn yẹn ò dáa ẹ dúró ṣe rí àmọ̀ràn kan wà tí mo lè gbà yín lórí ọ̀rọ̀ Sùnbọ̀ inú mi dẹ̀ máa dùn gan tẹ bá tiẹ̀ lè lis ten sí mi tẹ understand tí mo fẹ́ try àti sọ ṣe rí àmọ̀ràn yẹn rè èmi bá sọ wípé ẹ jẹ́ kí a mọ bí Sùnbọ̀ ṣe máa wọ school kó further more wọ́n sọ ti jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ lọ́hùn-ún yẹn kò ṣiṣẹ́ mọ́ ń bẹ̀ tó dẹ̀ ti bẹ̀rẹ̀ wà páàlẹ́ tó bá láǹfààní àti wọ school gbogbo àwọn ìwà pàlẹ́ tó wù yẹn ó máa stop ẹ̀ because ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní phase pé òun fẹ́ lọ receive lecture òun fẹ́ lọ fún tutorial gbogbo àwọn ẹgbẹ́kẹgbẹ́ yẹn kò ní lè ṣe mọ́ gbogbo àwọn àwàtò àyẹ̀ kò ní lè kú mọ́ sà ẹ ẹ jẹ́ ká gbìyànjú yẹn sà. sà. oníṣọ́ bàbá ṣe yẹn ṣe yẹn máa work. ó máa work. àwọn wàhálà tí mo ti ṣe lórí Zumbo Zumbo ti fojú mi ráre gan fún iṣọ́ yóò á wọ́ọ̀kì tá a bá tún ṣe yẹn. ẹ mo promise yín wípé ó máa yí padà sí rere. ọmọ mi kò sí nǹkan tó sọ tí mi ò kì í gbéyàwó mi sọ pé torí kú lọ́mọ kékeré sí mi gbogbo tó bá bá mi sọ náà dá àtúnṣe lẹ́yìn náà kò sí ló máa wọ́ọ̀kì. lórí tìbí tí wọn ní kò gbé gbèsè nǹkan ṣó ti gbé. ọ̀ mo ti gbé gbèsè lórí yẹn mo ò ní problem lórí rẹ mọ́ àtọ́ okay the only thing tí mo believe pé ó kù láti ṣe nísìnyí pé máa ní láti pe àwọn ìdíkẹmẹ kí n pe òjò kí n pe yínká saheed. mọ̀ ń pe gbogbo ẹni tó bá ní pè. kò pè wọ́n kò jẹ́ kí kò jẹ́ kí kiri rẹ̀ ṣe ṣùgbọ́n. ó dà kò burú ẹ ṣe kan sá ẹ ṣe àdúgbò sá ní kíló ó ṣe gan-an ní zẹ́rẹ̀ sá. ó ti ṣe o. Baba ti ṣe o ó ti ṣe o Baba ti ṣe o ohun tó ń bà ẹ́ lẹ́rù bàbá ti ṣe o. Congratulations. Thank you. Indeed. I'm very very happy for you. In fact, inú mi dùn gan fún ẹ o. Oh, thank you, thank you. Sherry, èmi lẹ́ni tí mi ń dùn jù ní gbogbo àgbáyé lẹ́nu. Ẹ́ èmi èmi náà wá di ìwò yunifásitì <laughs> just like that lèmi tún jẹ́ pé bàbá mi ò fẹ́ kí n kàwé rárá àti rárá mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ìṣe ni wọ́n máa ń bá mi jà lórí pé mo fẹ́ kàwé pé láéláé iṣẹ́ ìṣègùn ni máa ṣe ìrí kan kẹ̀nìkan kí n má kàwé agídí kó jọjà kó dágídí òun fi gbà kí wọ́n bọ̀ ní school so kí n má tún wá lọ rí admission ẹ rí i pé ọlọ́ọ̀bá àwọn bọ́tà bẹ́ẹ̀dì òun ni. wọ́n ya ní kí wọ́n di ìyàláwo straight kò sí ìwé mọ́lì yẹn o. olóhùn ti rí ẹ bẹ́ẹ̀ i'm happy for you wo gbogbo jẹ̀díjẹ̀dí tá a mú yóò tutù èmi o kó wá lọ gbé wa lọ jẹ lunch ká lọ jẹ chinese o because ó ti súnmọ́ àlè máa mú jẹ̀díjẹ̀dí báyìí o. kẹ́mi kò dẹ̀ mọ bí mo ṣe tó ṣùgbọ́n máa downgrade mi. a máa ń gbogbo ẹ̀ mọ́ ni pẹ̀lú wá admission a máa ná gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọ náà ni. má gbọ́rí àlọ́dọ̀ sí ọ̀rẹ́ ya sí fa. ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹ bá mi dúpẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi thank God orúkọ tèmi náà ti jáde. dáa ó yẹ ní àjẹ ẹjọ́ máa ṣílẹ̀ owó yẹn tó dáa chinese yẹn gangan lówó ẹni jẹ. ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ló máa náwó gbogbo ẹ̀. ọ̀rọ̀ ẹ̀ ló yẹ kó o bọ̀ nípa ti lọ. gbòòsà gbòòsà gbòòsà. ló ṣe yí gbòòsà tí ilẹ̀ ṣe yẹn tún ṣe gbòòsà lẹ́ẹ̀kan sí i. gbòòsà gbòòsà gbòòsà. ó yẹ ẹ farabalẹ̀ kẹ balance kẹ wá relax ó máa yà á lẹ́nu wípé ẹ̀kọ́ wípé ah ẹ̀wọ̀n pè mí wọlé lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí ló hápùn ẹ̀tú dé ẹ̀tú bọ́ tí kí ló ń ṣẹlẹ̀ níbí ìyọ̀gàn. òun lè máa yẹ yín sìn stainless ló kàn pè mí ó wá já mi sí wọn á rí i pé kò ní já bó ṣe já mi sí yẹn kí má ṣe kíni kí má sọ fún everybody pé ah bó ṣe ń lọ nìyó kíni ṣe kíni ó wọ̀ celebration lọ́wọ́ kan stainless ló ti gain admission sí ISC. Oh, my God torí ẹ̀ lèyí ṣe wò pé kò wá ní da káwá ṣe celebration gbogbo ṣe pé ọ̀la wa wò ó máa ń sọ nìyẹn orin abẹ́ẹ̀lì kò sáré má jà ṣé ẹni bá ṣe wáyé tá a bá ti ń jà ká kàn máa progress tá a bá ń jà ká máa progress tá a bá ń jà ká máa progress èmi ò ní problem pẹ̀lú ẹ̀wọ̀ ọmọ mi ń sìn. ọmọ mi. ọmọ mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. torí rẹ̀ ọlọ́mọ ẹlẹ́mẹ ọlọ́tí ẹlẹ́sìnẹ̀bù ẹlẹ́sìnẹ̀bù ẹ̀rọ tí ẹ lè lọ́ra ṣe ó ṣe lọ́wọ́ gan-an ó ṣe lọ́wọ́ ọmọ bí mo ṣe gbọ́ lásán torí nígbà tí mo ti wọ̀nyẹn kéré lásán mo ti mọ̀ pé ẹ sẹ́nẹ́ẹ̀tì lásán máa ṣoríire jù lọ ọmọ mi ò lè ká náà tí mo tó bá ń ṣoríire láti gbọ́n máa tẹ̀lé lẹ́yìn ilé ẹjẹ́ àti ìmọ̀ ọmọ bí mo ṣe gbọ́ lásán mo gbé àtọ́ ni. ẹ ẹ fara balẹ̀ bóyá gbéra lọ ṣáà mọ̀ let me dedicate ẹ farabalẹ̀ mi ṣáà lọ sọ ti yé yín fẹ́ dedicate eléyìí fún bọ́ ẹ farabalẹ̀ ẹ̀ dẹ̀ ń pariwo. kí ló ṣe dẹ́ ìgbọ̀n bá gbé bọ́ọ̀bù ni mo gba ẹ̀ fún wa ṣàlọ́. jẹ́ kí sáré jà sí. ẹ wá jẹ́ bọ́ọ̀bù ni wọ́n kọ́. o lè wá ń bí ó máa julẹ̀ ọmọ aya ni. ẹ bàbá ẹ ti ẹ bí wípé kí ló wà ń bẹ́ẹ̀ dẹ̀ lọ́wọ́ òbí nù mẹ́ kí ló ṣẹlẹ̀. rárá balẹ̀ kí n mẹ́ ló fẹ́ wà ń bẹ̀ kọjá dictionary àbí kí ni. Ah, olóṣù ni ẹ. market ni gbàgbọ́ rẹ̀ ṣọ́ọ̀ṣì. ṣé market máa ń gùn tó yìí. market ni ó mọ̀wé. <laughs> ẹ wá àwọn ọ̀tẹ̀ ẹ lè jà láìla ìyá yóò jà ẹ kò sí wàhálà jẹ́ kí n làwọn yìí ẹ sọ fún pé kí n làwọn yìí tó wọ́n ní kí ni làwọn yìí báyìí òní bàtà ń ké lótú gbẹ farabalẹ̀ má padà wọ̀n yìí. ẹ ti rì ṣẹ́ ti rì ṣẹ́ ti rì ṣẹ́ ti rì.

ah lẹ́yìn lẹ́yìn wọ́n máa gbà aláìní ẹ̀ ìyànà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sùn gbélé gbélé gbélé gbélé yẹn bàbá yín gbélé ìdáyà. bàbá mi ẹ pẹ̀lú mo ti ṣe tán tí mo fẹ́ máa lọ. ṣé mo ti sùn ni. ẹ ti sùn wọ́ra. kàtá máa lo òun bí ni. mo ní kí n tètè wá máa lọ kílẹ̀ tó ṣù. ó ti dẹrù ó ti dígbàdàgbọ̀n ṣùkú ya. Ṣọlá ló kówó yìí fún mi kọ́ má jẹ́ kó tiẹ̀ bù mọ́ gan wọn ká agbowó ká ló lè lẹ́ẹ̀kan wo ìjà àpọn méjì wo ọgbàlàjì kémi náà kó lájì lọ́wọ́. ló pé ó lè sí ọ lọ́wọ́ ìpè ní ọ sá máa mú lọ torí ọ wọkọ̀ mọ̀mọ́ mọ̀mọ́ fún ọ tán ni mo bùlàjì fún ọ torí ìjọ ọjọ́rú tí mo ní kọ́ máa wálé yóò fẹ́ẹ́ rìn wá gbowó sí wọ́n fún ọ lówó sí tó bá ti wá ìjọ alárúbà káwọn lárúbáwá pè wọ́n ẹ̀ wé. dadi kí ni ò lè easy báyẹn ìwé tí mo fẹ́ lọ kà mo ní láti fojú sí dáadáa tí n bá ní kí n máa wálé ní gbogbo ọjọ́ Wednesday mo máa ní ìsílẹ̀ṣọ̀ tó pọ̀ you try to understand. ìwé nìkan ló ń fojú sí ò ní fojú sí funfun ẹbọra lẹkùú sẹ́mi ní màá fi òní nìkan ní màá fi nígbà tó ọba kọ̀ tó ọba yàn wọ́n lódì níjó lọ tó fẹ́ mojú àwọn ẹbọra àti pé ìpàdé ẹgbẹ́ tèwétegbò tí mo wí fún ìwọ náà máa tìwò yí lọ kí wọ́n mọ̀ nígbà ọba ya ọjẹ́ ìyá àbílẹ̀ ọjẹ́ ìyá ọjẹ́ ọjẹ́ ìyá ìyá ìyá jáwéjáwé gbogbo ẹ̀ lọ́jẹ́ òye kan rẹ̀ ń bẹ. ó dà mo ti gbọ́ mo ti gbọ́ màá máa gbìyànjú ṣe ti gbọ́. má ti ráyè sá máa wà ní àwa nẹ́nẹ́ ni. ẹ jẹ́ kí n tètè máa lọ kílẹ̀ tó ṣù. ìyọ́ wù ìyọ́ pọ̀ lẹ́sẹ̀ dà fún mi. bàjẹ́ ọ̀tá kókó torí èmi náà kì í jáde tẹ́lẹ̀ mi múra ìmọ̀mú tó kàn ló ìwọ náà ló ti gidi orí dè mọ́lẹ̀. ọlọ́run dẹ̀ mọ́ mí sí yàn. ọlọ́run má jẹ́ àsọ̀rọ̀ àwa náà mi yẹn kọ́ ni mo sọ àgbè àárọ̀ yìí màmá sọ mi. èmi náà lù sí nígbà mi. àlọ́ oníjà lù sí ra wa bàbá mi. Mo ń wá rí fún àsẹ́mẹ́ntì ní ìfàsẹ́ ní ìfìlẹ́ ní ètò ìkọjá. Ètí sọ̀rọ̀ sọ̀rọ̀. Àsàmẹ́ntì ló ń kẹ́ sọ̀mẹ́ntì níjọ́ Monday. Wáyé tó ti fi sọ̀mẹ́ntì ẹ̀. So, ọ̀rẹ́ mi ló mú kọ́kọ́rọ́ ilé lọ níjọ Wednesday sà. ọ̀rẹ́ mi kọ́kọ́rọ́ lọ níjọ Wednesday. bẹ́ẹ̀ni sà tí mo ní kẹ́ submit assignment jọ Monday. bẹ́ẹ̀ni sà. and kọ́kọ́rọ́ tó mú lọ yẹn o lè ń change aṣọ olùwẹ̀ṣọ. you are stupid get out. ẹ ẹ jọ sà. get out. Ah, imagine submit assignment jọ Monday olùkọ́ ní kọ́kọ́rọ́ lọ láti jọ Wednesday o lè ń yóò student mi lè yàn. sùn ń bọ̀. ṣèbó ní tó bá ti kúrò ń bẹ èèyàn máa wá bá wa ń bi ta wà ní wáyé yẹ ẹ lọ. irú lòun ò tẹ̀ rí àfìgbà tóun dókè mẹ́sìn tí wọ́n ń pè òun lébi mr kògbèrègbè sọ ọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ tí mi ò gbọ́ nílé ajé mi òun ló sọ sí mi lónìí in fact ó lé mi jáde kúrò nínú ọ́fíìsì ẹni. Ah, bọ̀ dúró o ṣé ìwọ sọ fún wọn pé o máa mú wá lọ́la ni. Ah, ah, kí ló ń sọ yìí gbogbo ẹni mo sọ fún kò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu mi rárá rárá ńṣe ló ní kí n ṣáà bọ́tà nínú ọ́fíìsì ẹni. o lè fọ etí ẹ̀ kó faṣu ẹ̀ ya ni. fọ etí lẹ́kṣọ́rà. mi rò pé bó ṣe ń lọ lẹ́ẹ̀kan yẹn ó fẹ́ lọ́ọ́ bàjá ni. rárá o mi ò bàjá o bàjá kẹ. ó ṣe mọ̀ mo kàn ń wú ẹlẹ́kan yẹn nígbà tó ń lọ anyway torí èmi bẹ́ẹ̀ mi ṣe wà mo ti sọ mí tọ̀dọ̀ mi o lórí ẹ̀ṣẹ̀ bíi friday kí n tó lọ. friday èmi tí mo ti ẹ̀ sọ pé mo fẹ́ submit tèmi gan lé ni tí ò dá mi lò kábọ̀ torí ìwọ tó wá fẹ́ lọ submit ní friday friday. wàláì kò ní gbà owó ìbóyá kò ní gbà bí. Ah, ah. wọn ò bí pọ̀ rí yàrá ìyá ẹ̀ hmm? kó lóun ò ní bẹ́ẹ̀ ni. Oh, yes i serious. Ah, ṣebí kò gbé ègbè ni wọn bí kúrí ń ṣeré ni ẹ ń ṣeré a jẹ́ pé òun fẹ́ Mr. Kugbore gbé mi. anyways for clarity mo fẹ́ kó gbèrè gbé o kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe bẹ̀rẹ̀ ọ̀bí pẹ̀lú ìyàlá ìyá bàbá ẹ̀ kó lóun nígbà tí n bá mu dọ́dọ̀ ẹ̀ ìwọ ló ń fìyà jẹra ẹ̀ babe àti bẹ́ẹ̀ sọ àti sọ síbí àti sọ sọ̀hún ohun ẹ̀ ló ń ṣòro kunkun yáwùn ẹni o bèbí yáwùn ẹni àwa ti sọ tiwa ó kù sọ̀wọ́ ẹ̀ ṣòro tó bá tẹ̀lé nǹkan táwa ń bá ẹ sọ ẹ nínú ọgbà ẹ mi ì tí ì rí lẹ́kṣọ́rà yẹn mi ì tí ì mọ lẹ́kṣọ́rà yẹn àbí any student whosoever tó máa ní pé orí òun yí tán tó fẹ́ tẹ̀ lójúmọ́lẹ̀ wàá rìn wàá ní freedom ó get wake up babe wake up. bá a sọ fún ẹ ohun ẹ kó máa jẹyà ni mẹ́rin kí ni ká sọ̀rọ̀ ẹ̀ ó ti bọ̀ sí o. Oh, thank you sir ẹ ṣé mo dúpẹ́ gan-an. <laughs> mo ti rí máa ẹ ó ní kò wá rò ní monday lọ́fíìsì. ah inú mi dùn gidi gan-an ni o. <laughs> kò tọ́pẹ́. nǹkan tí mo ní kí wọ́n béèrè pé alpha lọ́wọ́ yín náà nìyẹn tó bá ti di monday tí mo bá ti lọ rí wọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ lọ́hùn máa wá ṣàlàyé fún yín. Ah, jọ kí ni wọn wá ń bí kejì. mo wá gba nǹkan lọ́wọ́ wọn ni. o wá gba nǹkan ó wá gba nǹkan lọ́wọ́ ta ni wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n ló máa ń rí ẹ̀yin méjèèjì papọ̀ ipe kọ́dà ìwọ̀n gan máa ń wálé ọkọ mi kí ló ń ṣe mí báyìí. Ah, ah, Sùnbọ̀ kí ni problem ẹ kí ni ìṣòro tó o ní gangan náà ah, ṣé kejì ló mọ̀ tí bàtẹ̀ máa fẹ́ ọ jẹ́ kejì bí iṣẹ́ mi mọ̀ bẹ́ẹ̀ ṣe jọ wà ní àbí everybody ló mọ̀ náà mi láìkẹ́ o stop ẹ̀ mi ò fẹ́ kejì wa gbà excuse me ọ̀rọ̀ dùn lẹ́nu tiwọ̀ mi tiẹ̀ ráyè tiẹ̀ kejì ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni ó yàwèrè ni ó dẹ̀ ní sùúrù arábìnrin ní ìfẹ́ ọkọ ẹ̀ mo wá gbà nǹkan lọ́wọ́ wọn ni. ó ìwọ ni kò máa ṣàlàyé yẹn fẹ́mi mo rò bí ò ń ṣiyèrè mi ò bẹ wọn fẹ́ kọ́ gbíyè e sí i. kí ló dé tó ń ṣe pẹ̀lú mi. ẹ wo ọkùn túnjí ẹ bá mi kìlọ̀ fún ìyàwó yín o. ẹ ò kọ́ tún kìlọ̀ fún mi. ẹni aláìkan máa ṣépè fún mi o kí ló ṣẹlẹ̀. sùnbọ̀ ṣògbọ́n sí jọ máa embarrass me please. ṣé o kọ́ tún kìlọ̀ fún mi. ṣọ̀rẹ́ mo rò bí ayé ẹ fẹ́ bàjẹ́. ṣọ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó bá kọjá ìyè mi máa fọ elétí o. wàá fọ etí mi. èmi á fọ elétí o. wàá fọ etí mi. wàá fọ etí mi. bẹ́ẹ̀ bí o ṣì yẹ. kí ló ṣe é. o fọ etí mi. kejì ó lè ṣépè lè ṣépè látara ọmọdé ń wọ ẹ wọn náà kì í ṣépè fún mi wọn ò ṣépè fún mi nílé mi. súbọ̀ súbọ̀ súbọ̀. oh god méjì wọn lè sì máa gbà létí. ẹ ẹ ọkùnrin tún jẹ ẹjọ́ tó yọlẹ má bínú ah, inú ló bí mi lẹ́ẹ̀kan yẹn bọtí ah, ìyàwó yẹn má bá sọ̀rọ̀ náà kó máa ní sùúrù àṣẹ ah, bó ṣe bá máa lé gbogbo èèyàn lára yín nìyẹn. ọmọ tó ṣẹlẹ̀ wọn náà máa bínú um, máa pè é a máa yanjú ẹ. ọ̀rà kò sí problem ẹ ṣe gan ni. èmi ní different opinion mo rò pé bóyá kó lọ bẹ gẹ́ọ̀lì yẹn

so bí a ti máa rí ní campus lọ́la or anytime tí bá pàdé ẹ̀ máa bẹ̀. ẹ̀gbọ́n mi. Ah. àbí báwo ah, ni kí ló ṣe. Ah, mo wá sí àdúgbò yìí gbà eh, yìí mo wá wo ọ̀rẹ́ mi kan tó jẹ mí lówó ń bẹ̀ yẹn máa wò ó fi yẹn wá wo àlàáfíà yẹn kì í bù sí i ṣe dáadáa lẹ́wà. dúpẹ́ o ẹ kú iṣẹ́ sà eh, ìjọ̀gbọ̀n ní kọ́ńbẹ̀. ìjọ̀gbọ̀n ẹ eh, ṣé sọ̀gbọ̀n. bẹ́ẹ̀ ni sà o lè bí lífọ náà má ti gba ogógo. irọ́ ni. tún bẹ̀rẹ̀ tí láàdmíṣàn ó dẹ̀ ń ṣe dáadáa. Ah, ah, mo ní ìjọ tó bá mi sọ̀rọ̀ lórí mo sọ̀rọ̀ dáadáa ó kí mi lónìí mi sùn bọ̀ kí bá èmi olúwa ṣe wọn mi ò kọ́lọ́run ti bá gbogbo ògo ni àdúpẹ́ ah, ohun tẹ́lẹ̀ sọ ń gba ẹ̀yìn ìbọ̀dá mi kéèyàn náà ti wá mú àkẹ́kẹ́ ti fi kọ́rí kẹ́tì ní wọ́n wá Eh, lẹ́yìn tó yẹ kó lọ ṣe ìṣẹ́fẹ́ rárá lẹ́yìn ṣẹ́fẹ́ jẹ̀rù tó yẹ pé ẹ̀yẹ kò rè kọjá níwájú yín kẹ́ má ṣe mèrè ní nǹkan ńlá tó yàtọ̀ bí irú ìwà bàjẹ́ ó gbọ́dọ̀ bàjẹ́ rẹ̀ bá mi ó bàjẹ́ tì. àbúrò ìwọ náà wò ó ah, ara ló ta mí kéèyàn náwó tó tó yẹn owó skul tó dáa ni mò ń fi sí ẹ̀ máa náwó tó bẹ̀rẹ̀ kó èèyàn má fùnà àtàwọn lára àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nǹkan yí padà. ẹ pẹ̀lẹ́ Eh, bọ̀dá mi ìyá mi pé mental bugun ó lè lóun kan tètè fẹ́ fún mi láti jọ temples mi temples. ẹ jọ̀wọ́ ẹ dúró ìbéèrè kan mo fẹ́ béèrè kí ni gẹ́ẹ̀ lọ ṣe nùgbò yẹn tó fi pa síbẹ̀. kọ́lọ́hún gbà wá lọ́wọ́ ẹni tí ó ń ṣọ́ wa tá a ṣọ ọ́ wọ́n máa ṣọ́ gẹ́ẹ̀ yẹn wọ́n máa gbé lọ́bẹ̀ yẹn lọ pa ni. àwọn èèyàn burú ṣá o wọ́n dẹ̀ pọ̀ mọ́ ọlọ́mọ fáwọn òbí ẹ̀ mo dẹ̀ mọ̀ páwọn ẹni tó pa ọmọbìnrin báwa ló bá ní kó dáa fún wọn lọ́sàn ò ní jẹ́ kò ní yẹwọ́ kàn ní sóríire. àbò àfà mo lọ sí bọ̀ mo lọ jẹun bẹ́ẹ̀ ni ṣé o mọ ọkọ tó ṣẹlẹ̀ náà gbà yín. mo gbọ́ mo mọ̀. má rìn gbèrègbèrè o a máa rédíò má rìn gbèrègbèrè o má rìn gbèrègbèrè o a máa rédíò. ọ̀dà mo ń yalé ní báyìí. ìdèmọ̀ àwọn ẹni tó máa ṣiṣẹ́ yìí o. uma outra mais interessante. હું ભેગા રહ્યો શું મોકલો so fẹ́ sọ̀rọ̀ fẹ́ sẹ́ni tó pa pẹ̀ ta ló pa. sori jimoh tó kọjá ìgangan la fi ń sí. wo bẹ́ẹ̀ ni sọ ẹ ṣáàjì ká máa lọ ẹ jẹ́ ká máa lọ. ìwé mọ. bàbá bàbá ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ a ò ní rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ náà a ò ní rírú ẹ̀ mọ́. géńdé ọmọ. Ah! ọmọ olófẹ́ bu yẹ̀pẹ̀ sí bàbá yìí lójú ayé má dòrò à bàbá ìjọ ẹ tẹ̀ mọ́ra mi ò ní àròwà kan tí mo fẹ́ pa fún yín ju wípé kẹ́ ẹ tẹ̀ mọ́ra lọ má ṣe o ayé má ṣìkà o ayé má dòrò à. Thank ah, you wọ́n ṣì wà ráàlú. bẹ́ẹ̀ni sá ṣé wọn pé incident tó ṣẹlẹ̀ nígbà yẹn tó fi ti school wa pa wọn tí ì ṣí láti gbà yẹn so mo àwọn pé sẹ́wọ̀n tí mo kàn máa fi jókòó sí inú ilé tí mi ní nǹkan tí mo ṣe mo àwọn pé kí kúkú lọ wo àwọn ọ̀rẹ́ mi ni sá. so protest táwọn students ṣe ń gbà yẹn tó fi ti school wọn tí wọn tí ì ṣí school yìí náà. wọn tí ì ṣí sá. even at that even even at that ṣé tó bá ti school yìí ikọ̀ wa máa ń rìn káàkiri ló kàn ní òun wọ́n ọ̀rẹ́ ẹ̀ lọ káàkiri no no no no o ò lè jókòó sílé kó má kàwé padà sílé kó lọ máa kàwé ẹ̀. this is an opportunity for you to to study your your your, books. your back tọ́nba back to school pa tẹ one strike time yẹn gangan ló yẹ kẹ́ ṣe revision pẹ̀lú gbogbo tẹ́tí tó ti kọ́ yín kẹ́ wò torí ẹ̀ mọ̀gbà tó máa ṣíléèwé ó lè jẹ́ time tẹ́ tó máa ṣíléèwé exam lè má bẹ̀rẹ̀. àwọn ọlọ́pàá wọ́n ní àwọn ṣèwádìí wọ́n jẹ gbọ́dúgba tí ń lọ ọ̀sẹ̀ kejì màrí màrẹ́ nìkan ọ̀rẹ́ ní kejì ọwọ́ àti bẹ́ẹ̀ yọ wá kú bí adìẹ wọn pa mí lọ́mọ wọn jẹ́ ká láyọ̀ sọ láyọ̀ sẹ́ ilé ayé mi mọ́ kò sí kejì níta. Ah! Ah! ẹni ọ̀pọ̀ agúnugún wọn gbọ́dọ̀ kaná èèyàn tó pa kàlàmàgbó wọn gbọ́dọ̀ pọ̀ kó oṣù léèyàn bẹ́ẹ̀ pa kátákátá kò gbọ́dọ̀ pọ̀dọ̀ mẹ́ta gbogbo ẹni tó pa kéjì ìtọkànrin ní ìsobìnrin ní ìtìmádé ní ìsàgbàlagbà ni ó tọ̀ wọ́n rárí kó tó tọ́ba sọmọdé ni òbí rẹ̀ ò jèrè rẹ̀ bó sì sàgbàlagbà ni òun náà ní jèrè ọmọ mi ò sì ká fẹ́ èmi ọ̀pá kejì ọ̀rọ̀ yìí. ẹ ọmọ rẹ bẹ́ẹ̀ni tèmi ọmọ tí òwe tó ń tọ Ọlọ́run lẹ́nu orí ẹ wà bẹ ẹ bílẹ̀ ọmọ ó dáa wá sí bẹ́ẹ̀ ẹ kí ló ti ẹ lẹ. wà ẹ wọn sí àti pop sí ń kọ. ọ sí náà ti kẹ. ẹ ò ṣe tó wá dé báwọn sọ wọn wáyé kí wọn o. àgbọ̀. <laughs> Eh, wá Sùnbọ̀ ah, kankan ló kàn ṣẹlẹ̀ ọmọ ibi tẹ́mi ti lọ ń má ta sẹ́ni mo ṣe ń má ta yẹn mo kàn ráwọn inú mẹ́ẹ̀mejì kankan ni ẹ eh, Sùnbọ̀ jẹ kéjì àbí nkankan mo kàn ní kémi wá confirm ni ṣé lóòótọ́ ló jẹ ìyá ẹ ló jẹ ló jẹ mi ọ̀fà. Bẹ́ẹ̀kì kí ló ṣẹlẹ̀. torí nǹkan tó wá bá sọ yẹn mo lè mí náà wá bá sọ ibi ní ilé wa bí wàá ṣeré náà tó bá rí wàá pàṣẹ ń bọ̀ látòkè gbogbo nǹkan tí mo bá ń sọ yẹn tá a bá sọ àdá sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ olóhùn mọ kankan pa ẹ. ọ̀gbẹ́ni inú mẹni wọ o fẹ́ kan sí lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé o fẹ́ yàyé máa ja ẹ bí mi sọ̀rọ̀ ojú mi wọn náà wọn kò já mi pé wọn ló jẹ ìyá inú mi máa dùn ni o ṣá mọ. ẹ̀yin tèmi ṣe àgbẹ̀tàn òyà bá ń sọ títí wọn tí mi ò fún wọn lésì mo gbọ́dọ̀ fún ẹ̀yin lésì gbọ́dọ̀ sòótọ́ ọbẹ̀ fún mi mi ò mọ ẹni tí ń pa ẹ̀ wò àmọ́ ẹsẹ̀ gbọ́ tí bá ti àmọ́ ọ̀kan pa ẹ̀ kan ah. ẹ̀yin ẹ máa wò ó fọ etí mi. yàrá ja ẹ. painless kí má jẹ́ rárá àwọn tó máa jà máa yà pa. gbàgbé ọmọ tí ìyá ẹ̀gbọ́n bá ti kú tí ọba ti kú wa ìmúlòdì láti jẹ ìyá ẹ̀ kápá yẹ́ ẹ̀ dání. ẹ jákẹ́ jàre ah, ah, èwo ni wèrè gan ah, àwọn wọn ló ṣe gàtẹ gàtẹ gàtẹ ó fẹsẹ̀ méjèèjì tìrò ṣé ọ̀rọ̀ yẹn ti máa jọra wọn bọ̀ tó bá tẹ̀ wá jẹ́wọ́ tó bá jẹ́wọ́ àníṣe wọn ló pa tí ó bá ṣe wọ jẹ́ ká mọ̀ tó bá lè jẹ́wọ́ ni já wa ó dẹ̀ ń ṣe kínní. àtẹ̀tọ́rù là ń ṣe àná nù ẹni tì. ọbẹ̀ ni kò ṣì lọ kí ló ń ṣe ẹ gan-an ṣé ọ̀bùn láti lọ gan-an ni mi ti gbà tiẹ̀ ó dà ń polówó yìí burúkú ni ẹ èmi ò láìkì ẹ ó ní wèrè gan-an tó wà lára yìí. ẹ o ṣáà mọ ọmọ bí mo kàn ṣe wà yìí lásán ṣá mo kàn sáré gbọ́ pọ́n sọ pé mr ají kò yẹ ó yóò bá nù kan tó ẹ tó tóbi o ṣáà mọ àsìkò èmi fẹ́ kí lásán mo kàn ní kí n lọ síbẹ̀ kí n lọ gbà tèmi ó dẹ̀ wọ́n ti máa dé bẹ́ẹ̀ lásán àpò mi máa ga ni ẹ o ṣáà mọ kàn wọlé kó yé mi ní five ounce ni o ṣáà mọ ó ṣe é lọ. bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì o tí ì fi gbogbo ìwà ilẹ̀ wo mí wùmí orí pé ti wà òkè gan fresh boy o dẹ̀ tó wá ń ṣe gbogbo eléyìí ìwọ náà rí gbogbo ẹ̀ bọ́ọ̀lù kó lè wá alright. wọ́n á jẹ́ kémi jà ẹ̀ ìwọ fi wà jọ jésù ni bẹ́ẹ̀ mi ṣe wà ìyá ọmọ àná bí ni mo jọ bí mo dẹ̀ ṣe wà. àbí ṣé my congo kìlà ìgbà jẹ́ ọmọ ìgbà jẹ́ má jẹ́ ká wá ọ̀rọ̀ lẹ́ mo mo fẹ́ lọ sọ́dọ̀ mr ẹ̀ ṣáà wọn máa kó owó ẹ̀ sí mi lápò mm-hmm. bóyá kó wọlé wọ́n máa dáwọ́ padà sẹ́yìn. àwọn ọmọ ní ìyá mi yẹn là ń dáwọ́ ọ̀dájà ọmọ ẹni wọlé kò lọ kó wa ó ṣàkóso. ẹni àwọn ọmọ ìṣòro ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọdẹ yà kì í láti mọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọmọ ìṣòro ṣì ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ làwọn ọmọ ìṣòro náà. kí ni dókítà fi ń sọ lórí ọ̀rọ̀ ṣùgbọ́n bàtà. wọn ò rí nǹkan kan tó yàtọ̀ sí ní tó ń sọ tẹ́lẹ̀ náà wọn láwọn diagnose ẹ̀ wọn ò rí nǹkan tó ń ṣe é wọ́n ní àwọn test tí wọ́n diagnose wọn ò ní kankan tó ń ṣe. wọ́n ṣe náà fẹ́ ọ̀dà fún àwọn expertise kankan kankan kan tó wá yẹ̀ wò ó tiẹ̀ ti wá sú mi ó ti sú mi ó ti sú mi tọmọ yìí kó mi sí ó ti sú mi. ẹ wo ẹ̀gbọ́n ẹ má kí n tọyín jẹ ṣe rí ẹ ń ṣe ọmọdé tó bá ti ń di wípé dókítà àbáwọn nọ́ọ̀sì ti ń sọ wípé ẹ wọ́n máa ní láti pe expertise kan wá láti wá wo ohun tó ń ṣẹlẹ̀ lórí patient àbí wọ́n diagnose àwọn kankan wọn ò rí nǹkan kan lórí ohun tó ń ṣe ẹni definitely ní tí wọ́n ń gbìyànjú àti sọ ni wípé ká tọwọ́ lé bọ n tó ń ṣe aláìsàn tá a gbé wá. tọ́jú mi ni. mi ò mọ ibi kankan ibi tí mo mọ̀ náà ni mo wá yìí. akọmọ ẹgbẹ́ má sọ bẹ́ẹ̀ yẹn láti máa lẹ́ẹ̀ mọ́ ibi kankan. bàtà kì í ṣọmọdé ẹ ṣe máa dàgbà tó ìdá máa sọ wípé ẹ ò ẹ ò mọ ibi kankan. àwa tá tiẹ̀ kéré sí gan amọ̀nà tá a lè gbà lọ́tún ló sì ti gbogbo máa fi yanjú lọ́rọ̀ tó níbílẹ̀ dé ẹ̀rù dẹ̀ wá sọ wípé ẹ ò mọ ibi kankan ìyẹn kọ́ lẹ́kẹ́ jókòó lé lórí o ẹ jẹ́ ká tètè gbégbèsè lórí ẹ̀ ni o ṣe pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ tún ṣe ń sọ yìí náà ọlọ́run kó ṣàánú fún wa ojúlóró ojú ṣàánú tí mo rò pa lè ṣe rèé lóòótọ́ èmi náà ò mọ anybody. ṣé àkọ́bí rẹ ni ọmọdébìnrin. bẹ́ẹ̀ni. mo béèrè lọ́rẹ̀ ó ṣe jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ́ ó pẹ́ ẹ̀jẹ̀. ìyá àkọ́bí mi kọ́ torí ìgbà tí mo wà ní ọmọdé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńgbà yẹn. Kọ́ládé ló dẹ̀ ṣúọ̀ pé nǹkan tó fẹ́ ṣe máa work. ẹ̀rọ máa work ó máa work tẹ́ bá jẹ́ ká plan ẹ̀rọ lábẹ́ yẹn. sórí ọ̀rọ̀ plan tó ń sọ yẹn kọ́ ni nǹkan tó wà nínú ẹ̀ tó fẹ́ ṣe pẹ̀lú ọmọ yẹn ń lè mí rò. irọ́ wọn ò mẹ́rin ìbàdí ìdúgbẹ́sẹ̀ fún mi yẹn ikú sọ́dọ̀ mi kí ni àti ẹjọ́ wà nílé ká kò máa gist ká máa sọ̀rọ̀ kò sí nǹkan kan náà mọ̀ jìnnà. ní ìwọ kọ́mọ ẹ kàn jókòó kẹ́ máa gist nǹkan tó fẹ́ bá sọ sórí jẹ́ kí mi sọ fún ẹ má máa wò mí pé bóyá nítorí pé mo wà nínú ilé mi ò níyàwó tàbí bóyá mi ò ní girlfriend tàbí mi ò ní kankan ẹ tẹ̀mí yé mi o tẹ̀mí yé mi o ṣọfẹ́gbọ́ àti níyàwó kọ́ lẹ́jọ́ o owó ọ̀bẹ̀ ló ṣòro o owó tó fi máa tọ́ tó fi máa tọ́ yàwó tó fi máa tọ́ mọ́ owó ló wà very important o mo kọ́wọ́ ṣùfọ̀ náà ni o mo mọ nǹkan tí mò ń ṣe o má lọ kọ́wọ́ bọ̀ nǹkan tó jẹ́ pé àdéhùn dàbí dé máa blame ara ẹ̀ o. àwọn àgbàlagbà ní ó yẹ kẹ́ ti já sí gbogbo lẹ́rù yẹn ẹ wo bí àwọn ọmọ tó pọ̀ ládùúgbò yìí ṣé bẹ́ẹ̀ ṣe ń dùn láti jẹ ọjọ́ ẹni yẹn ẹ wo ọmọ yẹn ẹ máa mú owó lẹ̀ kọ̀ọ̀kan ní máa fàgbàdo tàn wọ́n ní ìyẹn fi yẹn lẹ̀ ẹ̀gbọ́n ẹ. ṣeré gbogbo tó bá fẹ́ ṣe rántí nǹkan tó gbèdé lóṣì. ẹ wo bàbá kò jókòó jókòó jókòó. ṣe ẹ ṣe sà. ojú ẹ ló ń dán yìí ẹ sórí ẹ ó ti ẹ dà tó ṣe wá ẹ ó ní nǹkan kan tí mo fẹ́ bá ẹ sọ but tí mo ṣe wá yìí àwọn customers mi ń dúró dé mi kan mo ní láti lọ bá wọn nǹkan yóò wà very important ó láti dúró dé mi. ẹ jù sàṣẹ́ ní pẹ́. no no no mi ò ní pẹ́ bọ̀ máa wà lóyún dúró dé mi make sure kò dúró dé mi because nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yẹn ó wà important. ọ̀rọ̀ yẹn wà very important o ok ọ̀gbọ́n mo ní pẹ́ dé sí ṣùgbọ́n mo dé tán. ṣé wàá kẹ́ pẹ́ ṣe. ó bá mi ti fi jí mi sọ́nà tó ń bọ̀ lè wá sílé ẹ o ìwọ tí mo mọ̀ dáadáa. kí ni kí ló mọ̀ kí ló ìwọ tó jẹ́ wípé kòkòrò gbé nǹkan mìṣẹ́nu wúyẹ́ ni ẹ. kí ló rí ìgbà ìpín mi mo kàn fún jíjẹ kù ní ilé ó wá ń ṣe ní báyìí ṣe nígbà kó dáa àmọ́ nǹkan tá à ń sọ yẹn náà tí mo bẹ sọ ó dà pé kò yẹ dáadáa ṣé ó ní nǹkan tí mo sọ yìí tí n bá ti bẹ ṣe lẹ́ẹ̀kan báyìí ó ti gbé obìnrin lẹ́nu yẹn kò ń dùn mí kò ń parọ́ kò ń dùn mí. Ah, má sọ ń pa yín rárá o ah, dájú mi máa burú gan-an nǹkan tó wọn dáadé ń sọ wọn ní ìṣe fún wọn. rárá rárá ilé ìmọ̀ àjẹ́ ti gbàgbé. mo ṣe fi mí lẹ̀ fi mí sílẹ̀ àjòjò fi mí lẹ̀ dédì mi bẹ fi mí lẹ̀ jẹ́ kí n máa lọ. jẹ́ kí n máa lọ màá rí wọn létà. màá rí wọn létà ojú. ṣé wọ ni Kọ́ládé. èmi kọ́ ni Kọ́ládé o ẹ bọ ṣé kìí ṣe pé kọ́ládé gbaṣẹ́ lọ́wọ́ yín tí kò paríṣẹ́ yín. lọ́wọ́ ta ni ta ni ń gbéṣẹ́ fún yín ẹ̀yin tẹ̀ mọ́ fófó. kọ́ládé dà. eléyìí mẹjọmẹjọ yìí báyà ìwọ ń kọ́ládé. bẹ́ẹ̀ni sá. ọmọ ọmọ ìyá àbọ̀ ọmọ. girlfriend mi sá. ọmọ ìláyà o. ọ̀dà ọ̀dà ọmọ kó lóyún àbí ọmọ kó lóyún. bẹ́ẹ̀ni ó sọ fún mi sá. ó sọ fún ọ. bẹ́ẹ̀ni sá. ìwọ ló ní àbí wọkọ. ìwọ ló ní Ọlọ́run kọ́kọ́ fi ọ náà o ti múra wa pé wọn bá tiẹ̀ jẹ́ ń gba olóògùn àbí kí n lù ọ lóde kọ bá ṣe rẹ dandan àbó orí bá bẹ kú ọyọ ọtí wa gbà láti fẹ́ wọn ló lóyún oṣù ọ̀pẹ wò ni yíyú. ó pẹ́ẹ́rẹ́ sọ ọkọ̀ ní ọkọ̀ ọmọ ọ̀tí olóhùn kò mọ̀ àwọn òbí ẹ̀ kọ́ oníyá oníbàbá ó ti tán sọ fún àwọn òbí ẹ pé o ti dáràn o mo fún ọ níjọ́ méje tó fi yọjú sí mi tí ọba kọ̀ tí n bá rí ọ tí n bá wá bá ọ nílé yín àbí mo wá bá àwọn òbí rẹ ètò tí mo rò ọ tọ sólé. mo ti fẹ́ mi. Kọ́ládé ibi ló lọ. Ah, ẹ̀gbọ́n báyìí kì í tọ èmi ń ya kó nu èèyàn. ya mo ló ń ya lọ. àwọn sọ fún yàn bẹ́ẹ̀ yẹn ah, ẹ mọ wàhálà tó wà lọ́rùn mi. wàhálà wo ló wà lọ́rùn ẹ. Ah, ṣé kí bàbá fún wa fi tí wọn bá yìí jẹ pẹ̀lú èjì mi yìí kí ló ń sọ yìí. Kọ́ládé ìgbà tó bá yà ń sìn ta kó bẹ tọ́jú ọmọ àtìyàwó ẹ̀. ìwọ kọ́ ló ń bẹ ọdún tó ń bẹ̀rẹ̀ lọ́jọ́ tí bàbá yẹn wá sí ọ̀dọ̀ wa tó sọ pé fẹ́ lọ lóyún tó dẹ̀ sọ pé wọ́n lọ lóyún. Ah, ẹ̀mọ yìí mi máa dùn wọ́n dẹ́ntì ok báyìí wá yẹn pẹ̀lú báyìí ń gbé wàhálà bọ̀ yẹn kí nínú máa sọ fún wọn kí nìkan mú ní ọmọ kí wàhálà máa pọ̀ workshop gò kí ọmọ ṣe dìbò fún wọn pé èmi mo ní máa rẹ̀ ṣé ibi ló fẹ́ yàwó ni èmi parọ́ fún wọn ní òun ní ìnáwó kọ̀ọ̀kan fẹ́ kí ni kí ló ń jẹ́ ọmọ kí ló ń jẹ́ yàwó so ìtú tó sọ sí pé o fẹ́ ìbàdàn ìyàwó rẹ pẹ̀lú rírí. ẹ̀gbọ́n ìfòró lè jáde inú dẹ̀ ṣe bí ọmọ yìí kiri ẹ kò kì máa sọ fún ọ kí ni ìmọ̀ ọmọ fẹ́ kí wọ́n bẹ̀ mí lórí àbí kọ́ńfì nǹkan lè mú tẹ̀lé pẹ̀lú sọ pé ẹgbẹ́ ṣáájú sí ilé gbàgbọ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọmọkùnrin nínú tí fẹ́ ṣe ni inú ìlú ọmọ kankan gbà wọn parọ́ fún wọn ni ọgbà ẹ má parọ́ fún wọn ni èmi ń wọn. ní kọ́ládé tèlè náà. ṣé ìlú ló fẹ́ àwọn èmi àwọn aṣèlú kí ni kí ni kí kí ara mi. ọkú so ẹ ti hun irú wáyé sẹ́yìn a kò dáa tó nà so ẹ ti bímọ síbì kan gbà tẹ wà ní kékeré ìyẹn ò dáa tó ẹ dẹ sọ anything fún mi kí ló dé fẹ́ ṣe báyìí ẹ ẹ gbogbo tó délé báyìí nísìnyí ẹ kó dáa sórí látara ìwà tó wù ó ná ṣe fi ọmọ yìí ná ṣe fi nà nípa ìṣù. àfún kí ni kí ni kí ni kí ni mo ṣe àwọn wo ni gangan ìyá àwọn wo ni. kí ló ti rí látara ìwà tó ń fúnra rẹ̀ gan ti wù pamọ́ wọ́n ń fi òun fúnra rẹ̀ na ara rẹ̀ nípa ìṣù àfi kó sì lọ rè jẹun. sùnbọ̀ ìwúrò jẹ́wọ̀n nǹkan tó bá ṣe jẹ́wọ̀n tó bá ṣe ó ní àwọn nǹkan òkùnkùn kan wà tó ti ṣe àwọn wọ́n ní àwọn ìwà kan wà tí ò da tó ti hù sẹ́yìn ìwọ náà ṣàlàyé nígbà tó ń ṣọmọdé ọkú ẹ bọ́mọ yín sọ̀rọ̀ náà ẹ bá sọ̀rọ̀. onígbẹ́gẹ́ ẹ gbá ẹ létí she slapped me torí pé mo sọ fún pé kó fi ọkọ mi sílẹ̀ but babe that's rubbish ọmọbìnrin yẹn láyà gan ni but why remember our slogan. FBK, no mercy for sinners. FBK, Lord is and water. O ní guts. O gbá mẹ́mbà wa létí. Ah! Ẹ jọ, àṣìṣe. You didn't give it a second thought. Àṣìṣe ni ẹ ti jẹ́ No, no, no, no. nítorí. Ó wọ ẹni kó wọ́n gbẹ̀tẹ̀ padà. Wọ́n rẹ̀ ń gbà mí gbàgbà gbàgbà mí gbàgbà <laughs> mí mo wá gbà tiẹ̀ pa. It doesn't work that way, babe. It doesn't. KG Ah! Ẹ tó tó rẹ wà yìí ìgbọ́ lílọ ṣé bí n tí mo lérò ní wípé gbogbo ìwà ìpátá ìwà ìpàlẹ̀ tó ń hù kó tó di pé o dé skul máa ríwọ́ ẹ̀ bọ́lẹ̀ so ìgbà tó tún padà wọ skul yẹn gbogbo ẹ̀ tún lé sí ni ah. irú kí lè lè bá ìtòkè lọ wẹ́wò màmá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àwọn kankan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ nígbà yìí torí ṣe rí ibi tí ọ̀rọ̀ mi lè dúró yìí wọ́n dá pé wọ́n ti dà mí lọ́pọ̀lọ́run kí nìyẹn kò yé mi dáadáa because tí bàbá ní ìsìn ọ̀tọ̀ tí ọmọ ọ̀tọ̀ ní ẹ̀jì ọ̀tọ̀ lọ́wọ́ kí ni ọ̀nà àbáyọ ẹ̀jọba kí ni solutions gbogbo tó wà nílẹ̀ bàbá ẹ̀jọ̀ tó lọ́ọ́ ìṣàlàyé torí kò yẹ. ọ̀tọ̀ọ̀tọ̀ ni rin bàbá àtọmọ àmọ́ gbèsè àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ gbé ẹ gbé báyìí ó dilé àwọn ọmọ tó pa yóò lọ rìn jẹ́wọ́ torí bí ó bá jẹ́wọ́ yóò kú àmọ́ táwọn yẹn bá ṣe á dáríjì o àbùṣe ti bùṣe mi ẹ wàá padà wáyà ẹ̀ aṣẹ́wà gbégbèṣẹ́ ti bàbá ló tán. Dáre ká gbà. Aláàbẹ̀. Ẹ̀kọ́ jẹ́ mẹ́ta fà. Kani. Ah, Èmi ta. Tèmíládé ta. Tèmíládé. Ah, Bẹ́ẹ̀ni ta. Ó ah, ṣe dáadáa o látijọ́ ọ̀rẹ́ rẹ ti wá kú ìwọ náà sì jọ mí sí ojú mi lẹ́bẹ̀ẹ́ ọlọ́fàmíà ò sì wá mọ́. ẹ má bínú dájú. látijọ́ yìí. ẹ má bínú mo rin ìrìn àjò kékeré kan ni mo ṣẹ̀ṣẹ̀ dé ẹ má bínú. ọ ò ṣe dáadáa ò ṣe dáadáa. àwọn èèyàn kan ló fẹ́ rí yìí mo wá ní kí n mú wọn wá. èmi bẹ́ẹ̀ ni sà. ibo wọn àti àwa. owó wà lókun bẹ́ẹ̀ ni kí n mú wọn. àwọn ni wọ́n dúró dìkọ̀. bẹ́ẹ̀ ni àwọn. Thank ọmọ ìlú ilé aláwòsàn ni wọ́n ń lọ kì í sì yàn yín. ọ̀dọ̀ aláwòsàn ni wọ́n lọ kí á jẹ́ ìdánilóhùn ọlọ́run ojú ìjọ ojú tí mo mọ̀ ẹ́. àbẹ́ẹ̀ ah, ni sà ẹ mọ̀ ẹ mọ̀ mi sà. ẹ mọ̀ mi èmi kọ́ládé ni sà. elédùn àmájọ jẹ́ kọ́ládé tí ń rò ó lọ́gbàjọ jẹ́ kọ́ládé. kọ́ládé ni sà. mọ̀ sá lọ. mọ̀ sá lọ bẹ́ẹ̀ sá ẹ̀ ń sá ẹ̀ ń sá fẹ́mi àwa lásán láàárọ̀ wọn ò sí lé àwa lọ́sàn wọn ò sí lé. mo wá lálẹ́ mo bá ọ́n lé. wọ́n ti wá ẹ̀rọ ti lọ́lẹ̀ méjìlá àtọ̀tọ̀. ẹ̀ ń bá yín mo bá yín lónìí èmi rẹ̀ kọ́lẹ̀ lẹ́jọ́. bóde tí ń bá wọ yàrá wa bọ̀ kò ní rọ̀ kọ́lá àbí kí lọ́lọ́ ń jẹ́. mo dé kọ́ládé ò sọ fún mi pé kí n kọ́ládé ò pẹ̀lú ìmọ̀nà. ọmọ ṣe rí ibú ọ má tọrọ eré ibú kọ́lá òní ògbé bí mọ́ kọ́lá òní ògbé mọ́ ọ má rẹ̀ rẹ̀ lẹ́rù kan fa tiẹ̀ lọ. bàbá èmi ò mọ where about kọ́ládé náà. kọ́ládé ò kò sí ní bíbá mi ò mọ where about kọ́ládé because èmi travel ẹ̀ṣẹ̀ dé ni kọ́ládé ò sì kíra. àní kọ́ládé ò gbé bí mọ́ o sì mọ ráńdà bá òtún rẹ̀. bàbá mi ì mọ ibi tí kọ́ládé wà kò sí nílùú yìí. àtìgbà tí mo ti dé mo ti ń pe kọ́ládé kò gbé fóònù ẹ̀ kọ́ládé ò sí nílùú mi ìmọ̀bi tó wà rárá ọmọ rámàdà ọ̀tún ẹ̀ mọ́ ọ̀kárí. ẹ káàdùn ọmọ mi ẹ dọ̀pọ̀ ẹjọ́ pẹ̀lú. káàdùn kan. ṣé àrùn sọ ẹ rántí mi. ó wà bẹ́ẹ̀ bàbá mi. lórí làgbọ̀. ẹ ṣe kí atẹ́yìn náà ń ta rárá àbí ọwọ́ kókó. ẹ ní sùúrù tí náà ni mò ń ṣe mò ń bọ̀ ẹ má bínú sà. mo lè ń ṣe fẹ́ gbogbo ẹ̀yẹ tuntun tí náà là ń ṣe. ẹ má bínú. staff staff. dájú fún mi. àgbáyé àpò ìwé ọmọ náà ọba àwò. ẹyẹ ọkùnrin ni mo bí ní àbóbì olúwa ò ṣe àpò òṣè o èyí tó kù lẹ́yìn ní ọba wa. ṣe rí ìtòkùnlẹ́yìn yẹn náà fi pè wá àwa gbìyànjú gẹ́gẹ́ bí dókítà ṣùgbọ́n ọlọ́run ló nífẹ̀ẹ́ ọmọ ìjọ wa lọ ọlọ́run ilé onífẹ̀ẹ́ jù wá lọ lákòókò yìí ah, dókítà ọ̀pá ẹ̀rọ sọ̀rọ̀ gidi ọlọ́run má jẹ́ àríyìn ní ìsìn. ìwọ tó sọ mí di ẹni burúkú látàrí ikú ọmọ tó sọ mí di aláìní lárí tó fún ọmọ mi lóyún tó sá lọ wọn ṣoṣo tí mo gbójúlé òun náà lè jù fún mi ìbànújẹ́ wá gorí ìbànújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ náà wá kù díẹ̀ kí wọn náà máa jèrè ọmọ ọlọ́run á fi àwọn ọmọ náà ṣe pàṣán fún ẹni wọ́n fi dẹ́ láàmú pé èmi lójú jẹ́ wọn mọ́. ọ̀sùn kò lọ́jà mo dá ẹrú ẹrú sì tọ̀ mí. ọ̀dọ́ mi ọ̀dọ́ mi.